fún mùsùlùmí tó gbádùn mùsùlùmí tó máa ti ń ṣe mùsùlùmí tí ó yà nábì sọ́tọ̀ tó yọ Ọlọ́run sọ́tọ̀ mùsùlùmí tí ó ṣàtọ̀ láàrin kùránì àti súnà ni wọ́n pè ní alu sunna àwọn náà ni wọ́n máa dàpè ní salafiyun àwọn tá a dúró lójú ọ̀nà àwọn sahaba àwọn salafu salih kò sí àtọ̀ láàrin alu sunna àti salafiyun ó kìlọ̀ kan yàtọ̀ tọ̀ kankan náà ni èèyàn ní jẹ́ sáláfí àbíkọ́ jẹ́ súnni èèyàn ní jẹ́ súnni àbíkọ́ jẹ́ sáláfí torí pé o lè dá súnà yẹn gan o lè dá gbọ́ yé àbíkọ́ tẹ̀ lójú ọ̀nà àwọn sáláfù asálẹ̀ nígbà tó wá dé pé kálukú tó wá ń túmọ̀ àlùkùránì bí ó ṣe wù ú tí kálukú sì ń ṣẹ̀sìn tó wù ú tí ò bá ẹ̀sìn àwọn sàhábà tí wọ́n bá lọ́dọ̀ ànábì mu lábá tó ẹ̀dá ẹ̀dá tó máa jẹ́ ibi déyìn bá ń ṣe náà ni wọ́n máa fi tìsọ́dọ̀ yàn níbẹ̀ ni wọ́n ti rí súfí tí wọ́n jẹ́ ta lọ́sọ̀ súfí ibẹ̀ lọ́sọ̀ rẹ̀ ẹ̀yìn torí pé ọbálìjànú múlẹ̀ ọbálìjànú múlẹ̀ ìbálìjànú rẹ̀ múlẹ̀ ló fi ń jẹ́ súfí torí dáńgbè ní ìdàsọ́ wúfù ni pé ká máa gbẹ̀sùn látọ̀dọ̀ àwọn àlìjànú bí ká máa pegi lọ́lọ́run ká máa pegi lé ọlọ́run ká máa pọ́lọ́ àti ká máa ṣẹ̀sìn tí ó yapa súnà nábì ká máa pariwo lọ́rọ̀ lẹ́jọ́ jimá ọlọ́run wà látàjà àríbí láti kí ọlọ́run ẹ má pariwo ẹ má ṣe ni <laughs> ẹ má pariwo tẹ́ ẹ bá ń ṣe síkiri abẹ́ ń ṣàdúrà wàlá tó káfí ti bí ha ẹ̀sìn má dákẹ́ lọ́pùtẹ̀ gbẹ̀bẹ̀ iná dáríká sẹ́bìlà ẹ̀wọ̀n tọ́lọ̀ ní àṣẹ ẹ̀wọ̀n táwọn ń ṣe ọlọ́run ọba ni kúlọ̀ àdéhùrọ̀ bíi eré ànábì sọ pé àdéhùrọ̀ bíi èmi ọmọ ń pe ọlọ́run nìkan wàlá òṣèlú kù Ahada yìí ní ṣe ṣíríkù yìí ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run kí èèyàn máa pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run kí ni wọ́n pè é ṣírík yàrá sí Ibrahim àgísí ní yàrá Rasulullah ọ̀sùbí ẹ̀dì kí ni wọ́n ń pè ní Islam táwọn mọ̀tá nàbí mọ́wá ṣírík <laughs> àmọ́ ẹni tí pé wọ́n ní mo ṣíríkù títí tẹ́ fi ṣàlàyé fún bẹ́ẹ̀ bá ti wọ́n máyà dọ́dọ̀ tó ní áyà àwọn ọ̀gbá áyà gbọ́ ṣéwù làwọn gbàgbọ́ ẹni kírun lẹ́yìn wọn mọ́ ni wọ́n ń Islam a sì ní rí ìsìláàmù gidi lọ́dọ̀ àwọn bàbá ibo láti rí ìsìláàmù gidi jama inú alukọ̀ránì àti sunna àmọ́ ìsìláàmù àwọn bàbá yẹn àwọn èèyàn pọ̀ mẹ́gan o wàlá tẹ̀kítàr bìkẹ́sìlá tẹ̀lẹ̀ hálì kín ipa àwọn èèyàn wá pọ̀ yẹn mọ́jì ọkùn ọlójú ọmọ ìbìlísù dà lọ́pọ̀ jù wàlá tẹ̀kásàl bìkẹ́lá tẹ̀ sálì kín mọ́ wọn mọ́ wọ́n rà rẹ pé àwọn mélòó náà ni alùsùnà mélòó lọ́wọ́ ní Ṣakí mélòó lọ́wọ́ ní ọgbọ́rọ̀ àwọn alásàlátù máa gbogbo àwọn onítàdé kàyé tí wọ́n wá pọ̀ jùwà lọ báyìí sí gbogbo àwọn iná wa wọná wọ́n wọ́ o <laughs> wàláì tí wọ́n bá túbọ̀ wọ́n ṣe kí ni wàláì wọ́n wọ̀ torí ansalallahu lukutub ọlọ́run ti sọ tíra kalẹ̀ tí ọmọ gáàdì wa wà á nísàlá rus ọlọ́run sì ti sọ àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n sàlàyé tó wà nínú tíra wal ọlọ́run tó wá gbé àwọn àfáà dìde tí wọ́n dákẹ́ tí wọ́n ń sàlàyé fún wa pé tamasaku bil kitabi wa sunna ẹ̀dì sunna mú àtàlù Qur'ani o torí ọ̀la anábì fi kalẹ̀ fún wa anábì taraktu fikum amrayn nǹkan méjì péré ni mo filẹ̀ fún yín o tẹ́lẹ̀ mọ́ mẹ́sìn bẹ́ẹ̀ ma in tamasaktum bihima lan tadillu ma in tamasaktum ẹ̀ ní sọnù tẹ́ bá di méjèèjì mú kitab Allah wa sunnati tíra ọlọ́run alukoran àti sunna ní tó bá ti wà ń bẹ̀ lẹ́sìn ìbàjẹ́ nìkan péré ní ṣe ń lu ìwọ náà sì kejì ẹ̀ ní tí ọba ti sínú koran tí ò sínú sunna ó ti é àwọn èèyàn ọba pọ̀ ń bẹ́ẹ̀ má bà wọ́n ṣe tẹ́lẹ̀ wọn ni kíní yẹn sìn ọkàn béèrè pẹ́ dákun nínú ayàwó láti rí nínú àdísò láti ṣe kíní láti rí ibi àti mẹ́sìn nìyẹn anabi ò filẹ̀ fún akáma mẹ́sìn bẹ́ẹ̀ anabi ò ní ta wá fẹ́ kọ́lé ká lè wo irú ọ̀dà tá a kùn nínú koran àti sunna ànábì sọ fún pé tá a bá fẹ́ lọ̀lú kan ká lè woru ẹṣin àbí nǹkan gùn tá kí ni tá a gùn nínú Kùránì àti sunna ànábì sọ fún wa pé ibi wọ́n bá ní ká kọjú náà ibẹ̀ ní wọn o wọ́n di ọ lọ́wọ́ lẹ́sẹ̀ ni ìtọ́lọ́wọ́n bá sọ òun lẹ̀sìn àti ní asúnà kí ni wọ́n pè ní súnà gan ìyàtọ̀ rí kò Rasulullahi sallallahu alaihi wasallam òun náà lójú ọ̀nà tá àná bí lálẹ́ fún wa ó ti lálẹ̀ min qawlihi aw min aqwalihi aw af'alihi aw taqriratihi ó ní ẹsẹ ànábì ní ọ̀sọ̀rọ̀ pé ẹṣẹ́ àbíkọ̀sọ́ àríkó ṣe àbí ẹnìkan ṣe níwájú ẹ̀ ó sì filẹ̀ bẹ́ẹ̀ pé tọ́ ọ̀dà bẹ́ẹ̀ ànábì filẹ̀ tí ọ̀bá dá ànábì ọ̀sọ̀rọ̀ ètò wọn pè ní súnà náà nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ahamiyatu sunna wa makanatu sunna fil islam ọlọ́run bá allah subhanahu wa ta'ala ọ darí wa lọ́nu sunna ọlọ́run ó ní ẹ máa ṣe sunna wọn ni wa ma atakum rasulu fakhuduhu gbogbo tó bá ti mú wá fún yín ẹ máa ṣe kíni ẹ dì í mú àwọn ni Kùránì ni wọn ò rí àyà yẹn ibi táwọn tún sí ni pé kòránì nìkan ṣoṣo ní kẹ́ ẹ dì mú àmọ́ gbà tọ́lọ́ wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀ni wà máa takùn rọ̀ṣùl <laughs> gbogbo táwọn nàbí bá ti ní kẹ́ sí kí kẹ́ ẹ máa ṣe ẹ máa ṣe wà máa nà ákùn wánú fanta òun tó wá ní ẹkú mẹ ẹkú mẹ ṣẹlẹ pé àwọn nǹkan bẹ táwọn nàbí ní ákùn mẹ tó ṣe nu kòrán ànábì ní ká kú omi kómi ọmọ sọdún márùn <laughs> inú ayé àwọn lọ́wà gbọ́dọ̀ ti wà ọ̀nà wọn ní kò sí kọ̀dá kọ̀dá ó ní kọ̀dá bó ní òun ká kọ́rán látòkè délẹ̀ wọn bá ń bẹ̀ àwọn afáàní kò lè tún kàpọ̀ wà ń bẹ̀ wípé àgbẹ̀ ọmọ gbé ìjì àzìgbẹ̀ ọmọ fárun ojú ó lóun ká orí náà sábà sọ fárábìnrin yìí ṣe mọ̀ pé ìròrí tó fẹ́ ṣẹ́ṣẹ́ rábìnrin la ni pé wọ́n fẹ́ yọ súnà kúrò nínú eh, alukoran nígbà tí wọ́n ní ká gbọ́ ìsìláàmù òpó mélòó ni jàmá márùn-ún òpó ẹlẹ́ẹ̀karùn àbí òpó ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yọ̀kan náà ẹlẹ́ẹ̀kẹta di kí ni jẹ́ ìsìlámù gan tí ọlọ́run ọba tó ní káwá ṣe anamílẹ̀ anta ṣáàdà an la ilaha illallah wa anna muhammadan rasulullah méjèèjì ni wọ́n dì tawhid wa sunna tawhid wa sunna o lè rí ẹnu ọlọ́run ọba tó bá ń ṣe bọ́ o lè rí ẹnu ọlọ́run ọba tó bá ṣe sunna ìsìlámù rẹ wọn ò ní kọ́dúkọ́ rẹ sínú tó ọba gbọ́ lọ́hùn gbọ́tọ̀ bọ̀ òkú alákọ̀ọ́kọ́ mélòó ni wọ́n di bẹ́ẹ̀ jẹ́mọ́ méjì wọ́n di bẹ́ẹ̀ gbogbo aláàjì ń wí bá a pèrún àwì bá a sọ̀kọ́ ọmọ àá sèkí ni àwì àmọ́ àkàwọn sọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ túmọ̀ ẹ̀ kílódé lọ́n fi di nǹkan méjì sínú òkú alákọ̀ọ́kọ́ torí méjèèjì ẹ̀ náà gbé ẹni tó gbà pé ọ̀rọ̀ yẹn ni tí ó sì kí kò sì kí àwọn afá kan ní káfíìrì àwọn afá kan ní ọgbà aláàgbọ́pọ̀ nìkan lọ́ba tá a sìn àmọ́ kọ̀ wá sìn inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọ̀rọ̀ yẹn ó kí àdísì ni al'adu baynana wa bayna òhé as-salah wa man tarakaha ọkọ̀dì káfàr ọmọ tàrà káfàr ọkọ̀dì káfàr alùkùfàr òsì ní wọnú kíni olóòlù alìjẹ́nà ṣe ẹ̀rọ máa fà ṣe kẹsí lọ wàláhì tó nísàlá sàlábà àwọn tàwíìdì nípa débi pé tẹ́yàn bá ti ní tàwíìdì kọ̀ islam lẹ́yìn náà ọlọ́run wájú yé wa wípé bọ́ọ̀ bá ti gba súnnà gbọ́ ó lè wọnú islam bọ́ọ̀lẹ́nì kó fi á sọ pé òun ìsàlù súnnà kí ni sọ fún wa yẹn òun ìṣe mùsùlùmí ní ti sọ kò yé àìkéwù sì ní jama fi hadha al-asr nulahir al-harba ash-sharifa ala sunnah bida'wa anna al-qur'an yakfi la nahtaju ila ogun tí ń lọ lórílẹ̀ ayé lèmi ọ̀dọ̀ àwọn àtàwọn funfun àtàwọn òyìnbó àtàwọn dúdú yìí ogun tí ń lọ láàrin wọ́n sì ogun afẹ́yọsúnà kù nínú Qur'an àwọn ti mọ̀ pé tá a bá ti yọ súnà kùránì náà ò wúlò mọ́ kùránì ò wúlò fún wa mọ́ wọ́n wá ní nítorí káwọn fẹ́ yọ súnà kúrò ní pé àyè súnà súnà súnà yìí òun ló fà á tí àwa mùsùlùmí tá a fi ṣọ̀kan <laughs> yóò ní kádàrọ̀ sọ̀sọ̀ sálá anábìsàlá sálá anábìsàlá sálá ní kúlù bídà àti dọ̀làlà gbogbo tá a ti bá lọ́wọ́ bàbá wọn bá wúwo ẹ̀jẹ̀ sunna yẹn àwọn amójútó wọn ni ìdí táwọn fífẹ́ ja sunna lógun nìyẹn nítorí kí wọ́n sì ṣe ni pé èyí tí sunna lọ́dà tí wọ́n ń ṣe ká máa bá a lọ èyí tí sunna ní ọ̀dà kí wọ́n ṣe kí kó filẹ̀ kásì kásì bọ́ sínú koro kò yẹ ṣe aburú ni kéèyàn ṣe mistake àbí kéèyàn ọjà láì àmọ́dé tó bá ti ródòdó yẹn kọ́ pa àyèmọ̀kan tí kò sì mú ìtọ́ jẹ́ òdodo nǹkan kan làwọn abúkẹ́rù mọ̀ lọ́wọ́ sí tẹ́lẹ̀ káàní ọlọ́run tó ṣe kí ni kó tó dé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àdísù dọ̀ífà àdísù sàhí wọ́n ní ká máa bá àwọn bàbá sí àkàsọ̀ kọ́lọ́wọ́n bá lè máa gbàdúrà wa ọlọ́wọ́n láwọn bàbá wa ọlọ́wọ́n láwọn mọ̀nyá ọlọ́wọ́n láwọn kìnnì kan ẹtún ní ọ̀dà máa tàwọ́sà ló ń kọ́ wọ́n ní àdìsí ọ̀la láàfíà kò lákọ̀ọ́lẹ̀ inú tíra àtọ́ láàfíà wọ́n ní ẹ̀hìn à ẹni tó bá àdìsí jẹ́ sọ́nà yẹn ajàlógún àwọn èdè tí wọ́n mú wá ní lẹ́yìn náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sán bẹ nínú sọ́nà tí ń takò kòrán tí ń takò kíni think tako Quran Allah bá aláà ní la ikraha fi din abi la ikraha fi din wọ́n ti tabayyana rushdu min al-gay ọlọ́wọ́ ní ẹ gbọ́dọ̀ tìyàn sínú ìsìláàmù tipátipá ẹjọ́ gbà ní torí pé ìmọ̀nà àti ìṣìnà ó ti ṣe kíní ó ti clear wọ́n ní àdìsí ànábì wá ní umiritu an nasa sadi siwa wani umirtu an uqatilan nasa hatta yashhadu an la ilaha illa allah wọ́n pa mí láṣẹ kí n máa gé àwọn èèyàn lérí kí n máa pa wọ́n kí n pa wọ́n títí tí wọ́n fi gbà síláàmù tán nínú òròrí tiwọn àwọn gbà pé àdíìsì yẹn ọta ko àyà Qur'an àwọn àlùfáà wọn ní díkẹ́wọ̀ bá ti tó èèyàn máa dànkanrú mẹkáníìkì tí ó bá mọ atumato tí ó máa bà mọ́tò jẹ́ fẹ́ gbé mọ́tò fẹ́ sábàmọ́ ẹni bá wọ ní ọgbà rẹ̀ yọ sábàmọ́ ipe òun sì gbé mọ́tò wọ inú ọgbà yẹn kápẹ́tà tí ó bá mọṣẹ́ tẹ́ bá gbélé fún ẹ sábàmọ́ bíríkà tí ó bá yanjú tọ́ba bá yín kọ́lé ẹ fowó ṣòfò àáfàá tó bá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn tí ó kéwú oyè yóò bẹ̀sùn jẹ́ gbogbo àwọn tó máa ń wọnú ọgbà rẹ̀ yóò sì bà tiwọn jẹ́ nítorí sọ yìí ń sìn wọlọ ńlọ mọ́ra wọn ìwọlọ òkè ó irú àdìsí yìí ń sìn ọyẹ kọ wáṣẹ́rù rẹ̀ lọ torí kí ayàkọ́ àwọn bá dàrú ní tàfàṣílì fi ṣe kíni ló fi wà torí kí àdìsí àwọn bá dàrú ní kíni ní àwọn ṣòro òsúnà ṣe kíni ló fi wà

ó ní torí pé kọ́ọ́tà làwọn bẹ̀ òmìnirítọ́ ni kọ́ọ̀tì lẹ́nàṣà irú àdìsí yẹn kò bá ọpọlọ tàwọn mu ó ti ta kó àyà Quran àwọn máa ṣe àwọn máa dànù ni ọ̀dà irú kọ́ọ̀tà làyìn náà ó tún wà nínú Quran ọwọ́ kó bó ṣe ṣe yẹn ọlọ́mọ ni waqatilu lil mushrikina kaafatan kama yuqatilunakum kaafa suratu uh, uh, at-tauba aya 36 aya 36 qatala ọlọ́ni ẹ bá wọn wọ̀jà gbogbo àwọn ẹlẹ́bọ ṣé gbogbo àwọn ẹlẹ́bọ ni lọ́lọ́run rífàs ọlọ́ni kama yuqatilunakum kafa al-mushrikuna al-muharibun àwọn ẹlẹ́bọ tí wọ́n yọ nǹkan jà sí ọlọ́run fi ní ẹ̀yin náà kọjú sí wọn báwọn náà ṣe ṣe kí ni mo àwọn tí anabi ń rìfà sí nínú hadith nìyẹn ipe wọn ni kí n máa bá wọn jà anas tó wà ń bẹ̀ yẹ alkufar almuharibin àwọn kèfèrí tí wọ́n gbé ìjà dání pa wọn fẹ́ pa wá anabi wọn ni kémi náà wọn anabi wọn ni kémi náà ọmọ dàkẹ́ kémi náà ó ṣe kíni kémi náà wọjà pẹ̀lú wọn títí tí wọ́n fi sọpá ọ̀hún sọ̀rẹ́ndà nítorí àgbọ̀ yípo rẹpẹtẹ mọ́tàdé sùúrù mọ́tàsúnà rúmọ́ òun náà lè sin wa ta gbé lọ́wọ́ yìí ṣé kẹfẹ́ tó ọba lọ́wọ́ fẹ́ pa wá ń sìn ṣé àdìsí òun ní wúlò fún wa sáà ní dìde à gbogbo ìlú ayé ló ní dìfẹ́ǹsì ni wọ́n ní gbogbo àwọn nǹkan tí wọ́n ké sílu wọn ipò àyè mọ ogun lè dé kíni ogun lè dé látọ̀dọ̀ níbọ̀ wọn kò sílu tí ò ní lágbàlá yé ọwọ́ ń dẹ̀dí sí rú ayé ti wà tó ti já mọ̀ pé àwọn tí ò bá wa jà á máa bá wọn ṣe ètò táyé láyẹ̀ ní hákùmù lọ́wọ́ nílẹ̀ nínú lábúrú tìlúkùn في الدين wọ́n lọ́mọ من دياركم diyarikum an tabarruhum إليهم إن الله يحب Allaha الله أباني ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó jẹ́ wọn àwọn tí wọ́n bá yín jáde àwọn non-muslims wọn ò dẹ̀ lé ikú ńlé ọlọ́wọ́n bá ní ìní kẹrìmọ́ ṣe dáadáa sí wọn o dáadáa mú ní kẹrìmọ́ sí wọn o ẹ̀dẹ̀ ṣe déédéé ẹ̀ yẹn wọn jẹ́ o ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí máa ṣe déédéé pẹ̀lú ẹni tí ì ṣe muslim ìtumọ̀ ni pé àwọn alẹ́kẹ̀fẹ̀ rí méjì ni wọ́n àwọn nǹkan bẹ tí wọ́n alimuharibun tí wọ́n gbógun jà àwọn nǹkan bẹ táwọn lọ léjọsìn wọn jẹ́jẹ́ tí wọ́n ṣe kí ni tí wọ́n bá ní jà àwọn tó ń bá wá jà láti ṣe fara tí kí wọ́n yanjú sanawi sanawi náà ò lójútu wọ́n ní àwọn àwọn tí wọ́n fi ń sọ Islam ẹ̀sìn ni rọ́wọ́ Buhari <laughs> Buhari ànábì ní kábẹ́ni tó fẹ́ bá wa jàjà ọlọ́run náà ní ẹni tó fẹ́ bá wa jàjà sí kíni káwa jà ànábì lọ́wọ́ bá jà wọ́n ní kílódé tó bá jà <laughs> ọlọ́run ti ṣẹlẹ̀ mọ́kà lákùndínú kún olíyè dín ẹni lákùndínú kún olíyè ti sọ́fẹ́ jà nìyẹn ẹ máa ṣẹ̀sìn tí nínú ẹ̀mí súnà yẹn takò jálàbí súnà yẹn ń takò pàrọ̀ àtòǹdè súnà yẹn ń takò sáwí àti wàsífà súnà yẹn ń takò àṣàlátù súnà yẹn ń takò gbájúẹ̀ ẹ ká máa wọṣẹ ká máa tẹyẹ pẹ wọn ò fẹ́ sọ tó dìjà súnà yẹn takò mòlúdì wọn ànábì ò ṣe níta ànábì ọba ṣe wípé lẹ́sìn wọn àwọn òpin táwọn ṣe ni pé àwọn lè kàtsẹ́ra àwọn orientalist tí wọ́n fi ń sọ fún àwa tá tẹ̀lé àdéhùn sahih ní Bukhari àwa gan ni jàgídí jàgan ipe anabi ọ̀hún ìgbà ìgbà àwọn fẹ́ pàdánù anabi ọ̀sọ́ bẹ́ẹ̀ Imam Bukhari lọ́kàn kọ́ ti orin ẹwà àdéhùn láti ọdún gbáhàn láti ọdún gbáhàn láti bí one thousand four hundred and forty one years ago one thousand kẹ́nìkan wá dìde ṣe kó ní àdéhùn ìwọ̀n rí bẹ́ẹ̀ mọ́ a ní tó ṣẹlẹ̀ ní pé tọ́lá pé kéwọ́ ọba tó kò lé ṣe kí ni kò lé kéwọ́ sí ẹ̀yọ́ àṣẹ́kọ̀ albarbahari inú àwọn alfa salafu salih tí wọ́n ti lọ wọ́n ni ìlàmù wọ́n ni ẹlẹ́mà adàn islam wa sunna islam ni gangan ni wọ́n pè ní sunna wa sunna ta hiya islam sunna gangan ni wọ́n pè ní islam ẹni tí ó bá ní sunna kò lè ní islam wala yakuma ahaduhuma illa bil akhar ọ̀kan ò lè dá dúró tí bá rí kejì bàbá lọ fẹ́ lo Kùránì nìkan ẹ̀sìn ọ̀bọ̀ mọ́ lọ́wọ́ torí Kùránì nìkan lè dá ṣiṣẹ́ àfi kí sunna ó ṣe kíni kọ́ pẹ̀lú rẹ̀ ọlọ́ni wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim ọlọ́run la sọ Qur'an kalẹ̀ ìwọ lọ́mọ wa sàlàyé ta sọ kalẹ̀ fún wọn adé pé àwọn maka Qur'an àìsàn máa ka àlàyé Qur'an ta ni ó sàlàyé náà jama àwọn olùfọ́ wa wọn ni lápèjúwe nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn wàzọ́ ìfò as kí ni àwọn iṣẹ́ tí sunna fẹ́ ṣe nínú Islam tá a fi sọ pé láì sí sunna kò sí Islam wọn lọ́la mujmalil ibadat gbogbo àwọn ìbádà tọ́lọ̀ ní ẹ̀ṣẹ́ ọlọ́run kan jùlẹ̀ lódìdí ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ lọ hajj ẹ yọ zaka ẹ gbàgbọ́ gbogbo àwọn ìjọsìn yẹn bọ́lá ṣe jùlẹ̀ lódìdí yẹn arkanu islam yẹn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ kò sínú kura wọ́n ní sunna ni ọwọ́ sọ fún wa yìí pé ọlọ́run ni ẹ wá kí mùsọ́lá bẹ́ẹ̀ ṣe kiri ẹ bá sálọ wà látàn táwọn ní Allahu akbar bẹ́ẹ̀ ṣe kí kò sí mbẹ̀ lẹ́yìn Allahu akbar àkà àwọn àdúrà kan bí lẹ́yìn náà àwọn àkà fatiha lẹ́yìn fatiha àkà sura bá ṣe kí kò sínú kura anabi lọ́lọ́wọ́ bá kọ́ ta ló fi ọlọ́run rántí sọ anabi àbí ó ní kọ́ wọ́n sàlàyé fún pé àwọn àsìkò tẹ́ẹ̀mà kírun ni ó bọ́lọ̀ sí ní kẹ́ẹ̀mà sí kíni kẹ́ẹ̀mà kíni àríkánù àsọ̀lá kò sínú alukoran àríkánù sọ̀lá wàjibátù sọ̀lá àwọn dandan erigun tàkọ́kọ́ yẹn àwọn dandan lẹ́yìn náà súnánù sọ̀lá àwọn ìtọ́jú pé ànábì fẹ́ ká ṣe àmọ́ tá a bá ṣe irun ọ̀bàjẹ́ ó ti ta lọ́sọ̀ fún irun ọ̀bàjẹ́ tá a ṣe ọlọ́run ní darí koran ọlọ́run ní darí súnà tó ti dọ̀rọ̀ ẹ̀sìn tó ti dọ̀rọ̀ ẹ̀sìn ànábì mú ti titi ẹ̀ o aláàní ọ sọ fún pé ṣe báyìí kẹlẹ́ wà nẹ́bí mahmud títẹ̀ wá ọmọ yẹn bí kọ́ ànilà wá òní sọ̀rọ̀ látara ìfẹ́ nígbà èmi rò báyìí ọlọ́tọ̀kọ́ wọlé alẹ́ iná bá àdàlà ọkọ̀wé ọlọ́ọ̀ni tá nẹ́bí bá sọ ń dáhà ní kọ́ sọ ìkan méjì ọlọ́wọ́n bá àlá lórí ká nẹ́bí ọmọ sọ kọ́ ká Quran kọ́dẹ̀ máa fọ́ ohun hadith àwọn tó jẹ́ súnà ìrun wọ́n ọlọ́run fi lẹ̀ sínú hadith lákàtàkì méjì láàárọ̀ méjì mẹ́rin ní dóòrì mẹ́rin ní asiri mẹ́ta ní magrebi ìṣá mẹ́rin wọ́n lọ́wọ́ bá òfin sínú kan olówà pàwọ́ ní kùránì sangele ọlọ́run fi síbó sínú pé anábì ọ̀sán àlàyé gbogbo ẹ̀sìn pátá bá sínú kùránì ni ó dídí ìlú kan ó lè èyí nílé yorùbá ibi tó tóbi dé bọ̀dọ̀ náà wà láà ọkàn sọ sókè sókè sókè mujmalan ọwọ́ fi àlàyé rẹ̀ àwọn ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ tó kù ọlọ́run fi sẹ́nu ànábì ọwọ́ ni wòsè súnà bó ló ṣe wá mọ yẹlá kàtọ́ yẹ káàkiri ní zuri wọ́n kọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n wà ní Cairo wọ́n wà láwọn lumina àwọn kùránì yún ìgbé kùránì kan làwọn ṣe kí ni làwọn gbàgbọ́ níbo lẹ́sẹ̀ wá sin afẹ́ kí ìrun jimá ọlọ́run yá ìlàdínlá amúnú ìdánú di àdìsọ́lá ti mi yọ́mùlẹ̀ jọmọ́ àfọ́sà áwò ìlà zikrillah wàdọ́rọ̀